Hello, everyone. There are times in your walk with God when you want to pray and you just can't find the words. For me, there are times when I just want to connect with God in any way and in any language. Today, I felt like singing some Yoruba songs. Some of them are worship songs and some are warfare songs. There is no language that God does not understand. I hope you are blessed in Jesus' mighty name. Ọlọ́run tó dá wọn òkè yìí gbà mí ẹ̀yin ni mo fi ọpẹ́ ẹ̀mí fún. Ta ni mo tún gbé ga bí kò ṣe bàbá lókè ta ni mo tún fi gbogbo ọpẹ́ mi fún ọlọ́run tó dá wọn òkè ìgbàanì ẹ̀yin mo fi ọpẹ́ ẹ̀mí fún ó ṣeun tuntun láyé mi kò dáwọ́ dúró àánú ni mo rí gbà bàbá ṣeun tuntun láyé mi kò dáwọ́ dúró gbogbo aráyé ẹ wá bá mi yọ̀ wá wá wá ẹ̀mí mímọ́ ẹ̀mí olóore wá alágbára gíga o wà o wà o wà o dìde tógúntógún dìde tìjàtìjà dìde alágbára dìde ọlọ́run mi kó wá ṣèrànlọ́ fọ́mọ rẹ dìde tógúntógún dìde tìjàtìjà dìde alágbára dìde ọlọ́run mi kó wá ṣèrànlọ́wọ́ fọ́mọ rẹ jésù jà fún mi jà jà jà fún mi o jésù jà fún mi jà jà jà fún mi lórí omi kó jà fún mi jà jà jà fún mi o jésù jà fún mi jà jà jà fún mi o agbára èṣù dáa níbi tí jésù gbé ń jọba agbára èṣù dà kò sí oó tì wò kò sí oó tì wò kò sí oó tì wò agbára èṣù dà níbi tí jésù gbé ń jọba agbára èṣù dà kò sí oó tì wò wò mí náà bí mo ṣe ń fẹ̀gbẹ́yìn bàbá wò mí o bí mo ṣe ń fẹ̀gbẹ́yìn Jésù o orúkọ Jésù lẹ́nu mi ò dùn jóyin lọ wò mí náà bí mo ṣe ń fẹ̀gbẹ́yìn bàbá wò mí o bí mo ṣe ń fẹ̀gbẹ́yìn Jésù o orúkọ Jésù. lẹ́nu mi ò dùn jóyin lọ mo kó ló kẹ ma jó fọ́lọ́run mi ó tẹ́ mi lọ́rùn kí n mi ó mú kóló ó ke ke ó mú ó mú kẹ̀kẹ́ mú kóló mo kẹ ma jó fọ́lọ́run mi ó tẹ́ mi lọ́rùn pé kí jó. Fọlọ́run mi, òmùkóló, òmùkẹ́kẹ́, òmùkóló, òmùkẹ́kẹ́. Until next time, beloved, I will see you at the top. Have a blessed day.